ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ojúmọ́ yìí yóò dára fún yín nínú rẹ o bí ẹ ṣe ń jáde lónìí ní orúkọ jésù ẹ ní pàdé àgbákò ìlépa ẹnì kọ̀ọ̀kan yín yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ ó dẹ̀ ṣe àìsáyà orí two ẹsẹ̀ twenty two ó ní mo fẹ́ kà láàárọ̀ yìí àìsáyà orí two ẹsẹ̀ twenty two bíbélì wípé kí ni ó lè ṣe ògo ni fọlọ́run lókè ọ̀run níbi tá a kà yìí ó tún fi ń dá wa lójú pé tẹ́lẹ̀ èèyàn lè ṣe tọ́lọ́run ọ̀bá rán wọn sí ọ sórí ẹnikẹ́ni tọ́lọ́run bá rán sí yàn òní máa ń ṣèyàn lóore ìwọ náà sá ti gbọ́ tí àwọn bàbá wa máa ń pa lówe pé àjùmọ̀bí kò kan tàánú ẹni tọ́lọ́run bá rán sí ni ni ló ń ṣe ní lóore ìdí nìyí tó fi ṣe pàtàkì kó kúkú gbẹ́kàn rẹ lé ọlọ́run kí ọlọ́run yẹ wá rán ẹni tó bá fẹ́ rán sí ọ Hmm. ṣe rí <laughs> àwọn tó gbẹ́kẹ̀lé èèyàn lánàá ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ ní sáré torí àwọn èèyàn já wọn kulẹ̀ okùn ẹ̀mí wọn sì já àwọn tó gbẹ́kẹ̀lé èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ níbi ilé ìwòsàn tí wọ́n ti ń wo àwọn alárùn ọpọlọ torí pé àwọn èèyàn já wọn kulẹ̀ wọ́n sì da orí ọpọlọ wọn kodò olùfẹ́ bíbélì tẹnumọ́ láàárọ̀ ó ní má gbẹ́kẹ̀lé èèyàn mọ́ tó bá fẹ́ pẹ́ láyé tó bá fẹ́ lálàáfíà tó o bá fẹ́ ní ìdààmú ọkàn gbé ọkàn rẹ lé ọlọ́run ọlọ́run mẹ́rin ẹni tí ó ràn sí ọ lóòótọ́ ọlọ́run ò ní sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbọ́kàn rẹ lé ọlọ́run kí ọlọ́run wá fọwọ́ tọ́ ẹni tí ó fọwọ́ tọ́ tó máa ràn ọ́ lọ́wọ́ ara máa ṣe dáadáa sí ènìyàn ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ènìyàn bọ̀wọ̀ fún ènìyàn honour men respect men have a very good relationship with men ṣùgbọ́n má gbé ọkàn rẹ lé ènìyàn yóò dáa fún ọ ọyẹ tẹ́wọ́ láàárọ̀ yìí lórúkọ Jésù Kristi o ò ní bá ìjákulẹ̀ pàdé gbogbo ohun tó o ti tò pé bó ṣe fẹ́ kó rí nìyí lórúkọ Jésù Ọlọ́run ó gbà fún ọ bẹ́ẹ̀ ìlépa rẹ fún ọjọ́ òní ìlépa rẹ fún ọ̀sẹ̀ yìí ìlépa rẹ fún oṣù yìí kódà ìlépa rẹ fún ọdún yìí lórúkọ Jésù yóò tẹ̀ ọ́ lọ́wọ́ àfojúsùn rẹ fún ọdún yìí bó ti wulẹ̀ kórì nínú ọdún yìí á ṣe é ṣe fún ọ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ yóò dìde ìrànlọ́wọ́ fún ọ ojú òní tì ọ́ ojú òní tì ọ́ láti òní lọ lórúkọ Jésù Kristi ó máa gbádùn ojú rere Ọlọ́run láti òní lọ gbogbo ẹni tó bá pinnu pé kó ṣubú àwọn ni yóò ṣubú fún ọ lórúkọ Jésù Kristi olùgbàlà ọkàn tó yè kóró lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ ẹ̀mí ọgbọ́n tó máa múni tayọ Olúwa kó dàlẹ́ ọ lórí ìkóríta kò yé mi mọ́ wà yẹn ní orúkọ jésù kristi ìmọ́lẹ̀ kó tàn fún ọ bẹ́ẹ̀ ni kò rí tá a bá rí ẹnikẹ́ni tó jẹ́ pé ọ̀tá ni ṣùgbọ́n tó ń farahàn bí ọ̀rẹ́ fún ọ lórúkọ jésù ọlọ́run kó yẹ̀yẹ́ wọn níwájú rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí ọjọ́ òní ìbùkún ni fún ọ bó ṣe ń jáde ìbùkún ni fún ọ tó bá ń padà wọlé ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ rẹ gbogbo nǹkan ọba dáwọ́lé yóò ṣe búburú kan kò ní ṣubú lù ọ̀tá kò ní gbà lọ́wọ́ rẹ